àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyàníyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú kókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kàláwù fìṣọ ṣọwa kámẹ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à retí Ìsá ọmọ màríyàmọ kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o. tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpúrọ ni gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà. pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé. tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe masihu tá retí Ìsá ọmọ màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrò ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrò ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas ó kúrọ gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ Ahmadiyya àwọn tún ní Kọ̀díyàníyà àwọn tún ní Làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe màsíhù tà ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ̀ òpùrọ́ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà. pẹ̀lú Ibrahim Niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ Ahmadiyya. àwọn tún ní kọ̀díyà níyà àwọn tún ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú pókúrọ̀ ní mírízà mirza zagulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ̀ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú pópúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpúrọ ní gbogbo wọn o kàláwù fìṣọ ṣọwa kámẹ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ Shia, ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ̀ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ka ràn wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. ahmadiyya lẹ̀sìn sin wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe masihu tá à retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ ni gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa. So, so ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn shia kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masiu tá à ń retí Ìsá ọmọ màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ òpùrọ́ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà. pẹ̀lú Ibrahim Niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad jíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwùnà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọ̀díyà níyà àwọn tún ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú kó kúrò ní mírízà mirza zagulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ̀ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa káàmádì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú pópúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ ní gbogbo wọn o kàláwù fi ṣọ ṣọwa kámẹ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dì ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa káàmọ́dì kẹfẹ́ rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù ràn wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé. wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí. Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú kó kúrò ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrò ní gbogbo wọn o kàláwù fi sọ sọ wa di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn shia kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim niyas òpùrọ́ ní gbogbo wọn o ẹ jẹ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù ràn wá ṣe o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tá ń retí Ìsá ọmọ Màríyàmá kì ṣe Gulam Ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ̀ ní gbogbo wọn o kàláwù fi ṣọ ṣọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada. tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe o kó fi súnà rẹ̀ borí àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyàníyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú kókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kàláwù fi sọ sọ́wa káàmọ́dì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiya, múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o tó ń jẹ́ kọ̀dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa káàmọ́dì kẹfẹ́ rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe o kó fi súnà rẹ̀ borí o.